الذي جعل بيته الحرام مثابة للناس وأمنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجي من نطق بها وحقق مدلولها مبنى ومعنى وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه نجوم الهدى ومصابيح الدجى وسلم تسليما كثيرا في الآخرة والأولى أيها الناس اتقوا الله تعالى واشكروه على نعمه التي لا تحصى ومن أعظمها أن جعل لكم هذا البيت الشريف وهذا الحرم المنيف يتجه المسلمون إليه في صلواتهم من جميع أقطار الأرض ويخرجون إليه حاجين ومعتبرين من كل فج أمين ليشهدوا منافع لهم وليتقوا فيتقون حوله ويتعارفون عنده فتتآلف قلوبهم ويتعاونون على تحصيل مطالبهم وحل مشاكلهم وتظهر قوة الإسلام ووحدة المسلمين ويرفع شعار الدين وتزول كل الفوارق المصطنعة إلا فارق التقوى وتسقط كل الشعارات البشرية والشرائع والشرائع الجاهلية ولا يبقى إلا شعار الدين وشريعة رب العالمين وتبطل كل الاعتقادات الشركية ولا يبقى إلا العقيدة الحنيفة ملة إبراهيم إمام الملة الإسلامية فإن هذا البيت أسس على التوحيد حين أمر الله إبراهيم عليه السلام وإسماعيل عليهم السلام ببنيان ببنائه وقال تعالى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود وقال تعالى وإذ بوانا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود ومن أراد فمن أراد من هذا البيت وقافليه والمتعبدين فيه سوءا أذابه الله بالعذاب كما يذوب الملو في الماء كما قال تعالى إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاقب فيه والبال ومن يرد فيه بإلهاب بظلم نذقه من عذاب عليم ولما أراد أبرهة الملعون ملك الحبشة هدم هذا البيت وصرف الناس عنه وجهز لذلك جيشا أرما هائلا وفي فيل عظيم ليهدم به الكعبة بأن يجعل, يجعل الصلاة في أركانه ويربطها في عنق الفيل ليجرها ويلقي جدرانها جملة واحدة وكان لا يمر بطريقه بقبيلة من قبائل العرب إلا دهمها إلى أن وصل إلى أرض الحرم فخرج أهل مكة إلى رؤوس الجبال خوفا منه ولما تهيأ الجيش لدخول مكة وهيئوا الفيل ووجهوه نحو الكعبة برق برق الفيل فضربوه ليقوم فأبى وإذا وجهوه إلى غير إلى غير مكة قام يهاوي قام يهاوي وبينما هم كذلك أرسل الله عليهم طيرا من البار أمثال القطافيل مع كل طائر منها ثلاثة أحجار حجر في منقار وحجران في رجلين أمثال الحمص والعدل فهل تصفوقهم ورمتهم بتلك الحجارة فهلكوا جميعا وأنزل الله تعالى بذلك قولا ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طير الأبابيل ترميه بحجارة من سجيل فجعلهم كعصف معكوس والمعنى أن الله سبحانه وتعالى أهلكهم ودمرهم فأصبحوا ملقين على الأرض كعصر معقول وهو الصبن الذي أكلته البهائم وراثته وبهذا أعظم عبرة وأكبر زاجر لمن يريد هذا البيت بالسوء أن الله يهلكه ويجعله عبرة للمقتدرين ومن فضل هذا البيت حقيقة في الله أنه أول بيت وضع للناس على وجه الأرض قال تعالى إن أول بيت ولي للناس للذي ببكة مباركا هدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني للعالمين فأقوى سبحانه أنه أول المساجد في الأرض أول المساجد في الأرض فهو قبل بيت المقدس وهذا من أعظم الآيات البينات فيه حيث تعاقبت عليه آلاف السنين وهو باك كما وضعه الله تعالى منارة للتوحيد ومثابة للناس مع حرص الكفار لعنة الله عليهم على إزالته والقضاء عليه بكل وسيلة وما هذا بقي يتهجى كل كل عدو وكل كافر ولهذا سماه الله بالبيت العتيق قيل سمي عتيقا لأنه أول بيت وضع للناس وقيل لأن الله عتقه من الجبابرة فلم يظهر عليه جبار قط وقيل لأنه عاتق يوم الغرق زمان نوح عليه السلام وأنه مبارك أي ذو بركة لما جعل الله في حجه والثواب به من الأجر وتكفير السيئات وأنه تضاعف في الحسنات والبركة يعني كثرة الخير وهدى للعالمين أي إليه اتجاههم في صلاتهم وتعبداتهم فالمؤمنون يأتونه حجاجا ومؤتمرين وأمارا فتحصل لهم بذلك أنواع الهداية من معرفة الحق واطلاع العقيدة وغير ذلك ولهذا يقول أحد المستشركين لأصحابه لما اجتمعوا ليخففوا لإذلال المسلمين قال لهم لا تسمعوا في إضلالهم ما بقي عنده أو ما بقي لهم ما بقي لهم هذا المصحف وهذا وهذه الكعبة وقوله تعالى فيه آيات بينات يعني دلالات واضحات لا التوحيد من الركن والمقام والصفا والمروة والمشاعر كلها وقوله تعالى ومن دخله كان آمنا يعني أن الله تعالى جعل حول هذا البيت حرما إذا دخله الخائف يأمن من كل سوء حتى في وقت الجاهلية كان الرجل يلقى قاتل أبيه فلا يمسه بسوء حتى يخرج من هذا الحرم وكما قال تعالى أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم حتى إن الصيد فيه لا يقتل ولا ينفر من أوكار ولا يقهو شجر ولا يقلع حشيش ومن قصص هذا البيت أيها المسلمون أنه لا يشرع الطواف بغيره على وجه الأرض فلا يشرع أن يطاف بالقبور والأضرحة ولا بالأشجار والأحجار فمن اعتقد أنه يشرع الطواف بغير بغير بغير هذا البيت بغير البيت العتيق فهو كافر لأنه اعتقد ما لم يشرعه الله تعالى ولا رسوله صلى الله عليه وسلم ومن قصص هذا البيت أن الله سبحانه وتعالى أوجب على الأمة كلها حجه كل عام وأوجب على الأفراد حجه مرة في العمر مع الاستطاعة قال تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا فحج ولا المجنون فرض كفاية كل عام وحج على الأفراد فرض عين مرة في العمر مع الاستطاع وإنما شرع الله للناس الحج إلى بيته الحرام ليجعلوا منافع لهم لا لحاجة به إلى الحجاج كما يحتاج المخلوق إلى من يقصده ويعظمه وقد افتقى الله سبحانه وتعالى بيانا شرعية حج هذا البيت بذكر محاصنه ليرغب الناس في قصده والاتيان إليه ولهذا أقبلت قلوب العباد إليه حبا وشوقا إلى رؤيته ولهذا قال سبحانه وإذ جعلنا البيت مثابة للناس أي يتوبون إليه ويرجعون إليه كل عام من جميع الأقطار ولا يقضون فيه وطرا بل كلما ازدادوا له زيارة ازدادوا سياقا إليه وقد حكم الله بكفر بكفر من ترك الحج وهو يقدر عليه فقال تعالى ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب فمن فمن تركه جاحدا لوجوب فلا شك في كفر وهذا لجميع المسلمين ومن تركه تكافلا اجبر عليه وان مات ان مات قبل ان يحج أخرج من سرقته قدر ما يحج به عنه فعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فلا يضره مات يهوديا أو نصرانيا وذلك بأن الله قد قال ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني على منه وقال أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه من أطال من أطاف الحج فلم يحج فسواء عليه مات يهوديا أو نصرانيا وقال أيضا رضي الله تعالى عنه لقد هممت بأن أن أبعث رجالا إلى هذه الأمصار فينظر إلى كل من كان عنده جدة أي ثروة فلم يحج فيضرب عليه الجزية ما هم بمسلمين ما هم بمسلمين فليس على وجه الأرض بقية يجب على كل قادر الأصداء إليها ولا بيت يشرب الطواف حوله إلا المسجد الحرام والبيت العقيم فأفضل بقاء الأرض هو المسجد الحرام وأفضل بيت على وجه الأرض هو الكعبة المشرفة وقال صلى الله عليه وسلم أيضا في مكة والله إنك لخير عرض الله وأحب عرض الله إلى الله ولولا أني أخرجت منك لما خرجت ولولا أني أخرجت منك لما خرجت والحمد لله الذي جعل للمسلمين هذا البيت العظيم الذي تقر به أعينهم وتحط بزيارته والطواف به والصلاة عنده أوزارهم قال صلى الله عليه وسلم من أتى هذا البيت فلم يرفض ولم يخلق رجاك يوم ولد أمه فاشكروا الله تعالى أيها المسلمون على نعمته واسألوه أن يعممكم بواسع رحمته بارك الله تعالى ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآي والذكر الحكيم هذا ما سمعتم واستغفر الله تعالى لكم إنه الغفور الرحيم àrípẹ́ fún ọlọ́run bá wa ọba tó ṣe albaitul haram ní ibùsẹ́rí sí gbogbo mùsùlùmí ayé ó tún sí ayé náà láyé fọkànbalẹ̀ ilé tí ń bẹ ní mọ́kà al tá ń pààrà ní gbogbo ọdọọdún títà yóò bì jẹ́rìí pé ọ̀kan sọlọ́wọ́ bá náà ọba tí ni kò lẹ́gbẹ̀rẹ́ ẹ̀rí tí yóò la ẹni tí ó bá gbọ́yé lọ́jọ́ ìgbéra kí àmà níbi ìbínú ọlọn. ọlọn ọlọ́run kó fi ẹ̀rí náà kó fi bá wa lò níbi lílà nínú ìyà àti ìbínú ọba náà mo ń jẹ́rìí pé Muhammad náà ní ìfẹ́ rẹ̀ sí ni mú lọ ó pè nígbà tọ́lọ̀ mẹ́rẹ̀ sí fún ní àwọn ọ̀rọ̀ àkánì dáàbẹ̀ látọ̀rí àfọlá ọlọ́mà ní sọ̀lẹ́kùn kí a gbẹ̀ fánàbí sallallahu alaihi wa sallam àtàwọn káàbù rẹ̀ àti gbẹ́ni ní sọ́lẹ́kùn àtẹ̀lé súnà tànàbí sallallahu alaihi wa sallam títí ọjọ́ gbẹ̀rẹ̀ kíyàmù a ní eléyìí yi tẹ nínú tẹ̀mí ayé wa ká sì máa dúpẹ́ náà lórí ọ̀pọ̀lọpọ̀ ọ̀kẹ́ tí ò ló ń kà ọ̀kan nínú àwọn ọ̀kẹ́ yìí náà ni mo tún mọ́ wá lónìí sínú ìrántí wa òun náà ni hadal bẹ́ẹ̀tù sẹ́rì ilé abí tí mo dá ọkọ rẹ̀ lókè ilé tí a ń pè ní alharam ilé ọ̀wọ̀ tí iyì rẹ̀ ga púpọ̀ káàkiri àgbáńlá ayé kódà tó fi dé sánà nígbà tó yẹ pé láti sánà náà ló ti wá ilé tó jẹ́ pé gbogbo mùsùlùmí ń dorí kọ ní wọ́n ń dorí kọ bẹ̀ ní gbogbo àtẹ́wọ́n bá fẹ́ máa wá àlékún ládá tó pọ̀ nínú sọ́lá àtúníràn ìjọsìn lórí ilẹ̀ gbogbo ayé pátápátá ilé tá à ń dojú kọ tá à ń sì ń dorí kọ bẹ̀ nígbà tá a bá fẹ́ ṣe hajj tó pé ríronú kan pé mo fẹ́ ṣe ìbáàdà ní ilé ọlọ́run tí ń bẹ ní mọ́kà ọ̀nà là ń pè ní hajj àdìgbọ̀ta bá fẹ́ sí ọmọrá tó jẹ́ hajj kékeré eléyìí náà ń ṣẹlẹ̀ káàkiri gbogbo ibi tọ́mọ adámọ̀ wà lórí ayé lè yẹ ṣe hajj wọn náà fi àlà hun ká lè bá rí àwọn àǹfààní tó pọ̀ tí ó mú wa lékún lórí rẹ̀ yàtọ̀ sí àmì ibẹ̀ lé gbogbo mùsùlùmí ayé ti ń pàdé ibẹ̀ là ń kó jọ sí tọ́kàn wa ń papọ̀ ń bẹ̀ kẹ́sìn wa sì ń papọ̀ àpẹẹrẹ ńlá ni ilé náà fún àgbóyé ẹ̀sìn Islam àpẹẹrẹ ńlá ni tó jápẹẹrẹ dáadáa torí pé sáwọ́dá rùkú wọ́pù Islam wọ́dàpù ìsìnì níbi pípàdé ní Kaaba ní Al-Bayt Al-Haram yóò jẹ́ kí a mọ agbára Islam àtijọ́ kan tó so mùsùlùmí yóò jẹ́ ká gbọ́ yé nínú ànúbọ́lọ́run bí ayẹyẹ ti fún wa nìyẹn ẹni tí ò bá máa lè ṣe ájì lásán torí àwọn ẹmọ ṣe ájì lásán tí ò ní sí pàtàkì tí ṣe ájì nínú iṣẹ́ ájì wọn ẹmọ ṣàkíyèsí ò bẹ́ẹ̀ bá ṣàkíyèsí tẹ́lẹ̀ ṣàkíyèsí látòmí pálapàla àti àwọn èèyàn tí ò ṣe àwọn tí wọ́n ṣe ájì níbi ẹ̀sìn tá a bá fi òǹkà wọn kì í sábà pọ̀ tó táwọn tó ti lọ torí tó sẹ́kù lọ́dọ̀ àwọn tó ti lọ bẹ̀ tí wọ́n rí títóbi ọlọ́run in tí ó sẹ́kù ni pé wọ́n máa máa fi bẹ̀ẹ̀nu sí lọ́run yóò kò ní báyìí mọ̀kànmọ̀kà yóò kò níbi pé àti ìlà wọn àti ìgbà wọn là kò níbi kí wọ́n mú bẹ̀ẹ̀nu lọ́lọ́run tí wọ́n yàtọ̀ sí ẹni tí ò lọ rí torí pé kò síbi kan tá kòjọ sí láyé àbí tọ́mọ ádámọ̀ ń kòjọ sí láyé tó tún jù bẹ̀yẹn lọ pàápàá jùlọ ẹni Islam ìgbé ìdàrúdà náà ló kù ọ̀nà tá wá ń gbà àkójọ kìí tún sọ̀nà kan bí máa bá ti sùúrù ẹ́ẹ̀sì tẹ̀yìn sákẹ́ tó mọ̀ kóhun ni kẹtọ máa sọ pé ẹ má bínú ta bá a ti dìde lọ́jọ́ gbọdọ̀ ìṣẹ́ àmà ibẹ̀ ló fi ń ṣẹlẹ̀ tí táyẹ̀ kan bá wà tí mo sì bìlílù pé kò sí tẹ́yìn wọn ti pọ̀ lákòjọ tó bẹ́ẹ̀ tó bá tẹ̀ wá jẹ́ kó wà kò ní jọ́nà tá ń gbà àkójọ bẹ́ẹ̀ lágbàkójọ ẹ̀ẹ́dà àwọn èèyàn mọ́ ń bẹ̀ ibẹ̀ ó ní àìsèbù àdìgbò tó jọmọ́ àdìgbò tó rọ̀ mọ́ kìí sì gbàtà lọ sí hajj inú ìjẹ́ pé pálapàla ẹni tó débẹ̀ yẹn rí subhanallah yóò dínkù nínú ẹ̀sìn yóò kù síbi ìfẹ́nu níbẹ̀ yẹn yorùbá ń ṣe àrùn dín ẹ̀sìn pọ́nbélé òun là ń fojú rí tàbá ti hajj a máa rí pé kàzúlù kúlù fàwárí kìlì mùsọ́nà àrùkùn táwọn èèyàn hun tí wọ́n ní ọ̀bẹ́sìn mu àwọn èèyàn pàtì nígbà tán ti pé ìrọ̀ ibi tá àtùmọ́ ọmọ ojúgbẹ́ ẹ̀sìn nìyẹn o táwọn èèyàn bá lọ́wọ́ láti gbogbo kọ́ńtínẹ́ǹtì ayé tí wọ́n dé mákànù kàrámà ló kọ́ ọpá afẹ́fẹ́ hajjù iye mílíọ̀nù yóò gùn wọ́n jẹ́ ìbìlójúkọ wọn rí bákan náà àfẹ́ tí ó bá mú àtàkàtà wá ní yàrá tí wọ́n fi sí àtúntẹ́ ìdínlé kìí sí gbàgbogbo ẹjọ́ sí náà papọ̀ ṣùgbọ́n táwọn ará ọ̀hún bá wá torílẹ̀-èdè lágbàáyé wọ́n wá nàìjíríà wọ́n wá ghana wọ́n wá sí amẹ́ríkà wọ́n wá sí london láwọn ará mọ́kà àwọn ọmọ sọ pé allah torí yàrá ó sí láǹfààní kẹsì rọ wọ́n rí àpẹẹrẹ tó pọ̀ tó kọjá mílíọ̀nù táwọn èèyàn bá ti hájù ẹ̀rẹ́rì kankan àti dínú ìhàkù àtẹ̀sẹ̀ òdodo èyí tó jẹ́ pé wà sí àrí pálapàla ti lọ́n ibẹ̀ sì ná rí yẹn sí wa àbẹ̀lọ́n fáwọn olùdáàbòbò bẹ̀ kọ́lọ̀ wọn sọ wọn pa wọn bá ti bá jẹ́ pẹ̀lú pálapàla tó lágbára èèyàn bá ti dojúkọ ànábì bá sallallahu ta'ala sallam tó sì máa fi sọ̀rọ̀ àtọ̀rọ̀ká méjì àtọ̀rọ̀ká mẹ́rin àbí mẹ́fà síwájú ànábì sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ṣe fáwọn ṣe wò wọ́n níbi tí wọ́n ti wá kò ṣeé ṣe lẹ́yìn bí àtọ̀lámù alẹ́ sọ̀rọ̀ àrùn tó lọ kí wọ́n sábẹ̀ wò sáà ànábì sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ mọ́kúbárà oríṣẹ́ tó tóbi tó tóbi tó bùháyà ó ń bẹ mọ́kà ẹnìkan lọ́bẹ̀ lọ́wọ́ ọ̀sẹ̀ fẹ́ sílà ń bẹ̀ ó ń bẹ ń bí táwọn sàábé wà ní Mọ̀dínà tí wọ́n gbogbo àwọn séwùséwù lọ àbá imam imam ẹnìkan wọnú mọ́kípàlà yẹn lọ máa dòrí ká àtàrí ẹnìkan àbí lọ máa bẹ lọ́n lọ́dọ̀ ẹ̀ pé torí ìtẹ́ àdúrà tó wọ́n gbìgbà ẹnìkan orílẹ̀ yìí ń ṣe níbi káfẹ́ hajjú àmọ́ lékún nínú àpẹẹrẹ tàwírì ní hajjú àpẹẹrẹ mọ́lọ́n lọ́kan àti mọ́lọ́n sí ní àtò àpẹẹrẹ kíṣẹ̀rí ọlọ́run mọ̀ sí ìyàn tánpo àtẹ́ntí jẹ́ sí ní mo mọ́ rí fàájú àbáwà kan nínú jàmáà àwọn tí ó wá gbé tí wọ́n ti kó láyé ọ̀yìnmọ̀lọ́ wọ́n ní nígbà táwọn ti hájù dé ní àwọn ja pálapàla lẹ̀ ìtí mo sọ iná wọ́n sì fi bẹ̀rí ó láwọn táwọn jọ lọ àwọn ọmọdé wọ́n kí wọ́n ń pè lẹ́sìn ní Nàìjíríà tí wọ́n orí sí lọ́hùn àwọn àwọn òfin ń bọ́ ló ti ẹkẹ́ ẹsẹ́ jù tẹ́bí haramu láwà yìí tẹ́bí ilé àkọ́kọ́ tó wà lórí ilẹ̀ ayé láwà yìí tó jẹ́ ilé ẹ̀sìn ibẹ̀ ló ẹ tẹ́ bá ń fi ọgọ́rùn kan tẹ́lẹ̀ Nàìjíríà ibi ló ti ẹkẹ́ ẹsẹ̀ gbẹ̀rún kan àbí mẹ́wàá ẹ wá paramọ́ ẹ̀fẹ́ kàbùkù lọ́dọ̀ àwọn agbófinró ara Ghana wá òun náà pàtẹ mọ́ ara London wá ara Libya wá òun náà pàtẹ mọ́ kálukú jọ ń tẹ̀sìn a sì gbà pé nígbà tá a fẹ̀sìn yẹn tán àti hajj tọ́lọ̀ tó lánàá bí lọ́wọ́ sallallahu ta'ala sọ́là kálukú wá padà sílé ẹ̀ ó padà báyìí ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ilé gbogbo ìdí ti tẹ́lẹ̀ wọ́n ní sáwọn fi pa gbogbo jákàjàkà ti nìyẹn o àwọn bí wọ́n léèrè lọ́hùn náà káwọn tó kúrò èyí ti tẹ̀ ṣe kí ní tẹ̀ wọ́n ṣe nìyẹn ẹ̀sìn kásọ ilé ẹ̀mọ́ tẹ́lé ẹ̀tẹ́ kẹ́ẹ̀sì di àárọ̀ la tàbí wà báyìí lásùbà torí hùn dáàrin lé ẹ̀kọ́ ní haramu tó mọ́ká tí mọ̀dínà ni wọ́n fi tọ́jọ́ bá ti lọ lálẹ́ wọn pé wọ́n bá sí ìbáadà tí ilé ó fi mọ́ ní haramu tó mọ́ká fún ihò òdí èyí ti fẹ́ ẹ̀dùjọ́ yẹn wò wọ́n ni wọ́n ti sáwọn torí náà ilé náà dáhùn ìwó sì sáàlà tàbí orí kájọ́lọ̀ mà nílé yẹn wà fún láti gbàtọ́lọ̀ ti pa nábì Ibrahim àtànábì Ismail alayhi salatu wa salam ní àtẹ wípé ẹgbẹ́ ilé ẹgbẹ́ ìgbà sókè ẹ̀sì mọ́ wàtọ́hìrọ̀ ọ̀bẹ̀yẹ̀sì àǹtọ́hìrọ̀ ọ̀bẹ̀yẹ̀sì àlìkọ̀ mímọ́ fáwọn tó mọ́ wọ́n ti tọ̀wà wọ̀lẹ̀ áàkìfì ni wà lókàn ìsìnkú àwọn tó mọ́ sí onílànà ìbádà ti tọ̀wà àti mímọ̀ ṣe tìkáàbù níbẹ̀ bákan náà a mọ́ ilé náà kò níbi oríran àwọn ẹbọ ẹnìkankan ò di ẹrù ẹni tó bá di ẹrù ẹbọ lọ lọ́dọ̀ ààrẹ ní kò ń ṣe nínú ilé àdúgbò tẹ̀ ẹnìkankan ò sí ẹbọ ní haramu mo ti ráwọn èèyàn tí wọ́n ní wà pálapàla lọ́wọ́ nígbà tá a jẹ́ tọkọ lọ́hùn tó yẹ pé wọ́n fi wọ́n sáhàmọ́ ní sáàjì fi parí wọláhì tí ẹ̀yin ò bá sáàjì wà ó sì fi wọ́n sáhàmọ́ wọ́n padà tó orílẹ̀-èdè wọn àmọ́ lẹ́yìn hajj ni wọ́n ti mú wọn lọ tó ń fún àwọn èèyàn kan rí sánjó níwà pálapàla fún ọ̀bá ti hajj wá tó bá jẹ́ haúsá ni wọ́n mọ̀ haúsá tó jọmọ akẹ́kọ̀ọ́ lọ́sọ̀ ń gbífọ̀ fún ní pọ́ọ̀tù bó ti lọ rí wọ́n lọ́nà wọ́n àmọ́ wà ní campus pé ẹni tí wọ́n mú Yorùbá ni ẹwà tó kù ìfọ̀fún wọ́n mọ̀ bí léèrè tí máa ń wí amọ̀sọ̀ fún adájọ́ adájọ́ náà béèrè béèrè amọ̀sọ̀ fún náà ní Yorùbá èyí tó bá jọmọ́ kí wọ́n mọ́lé títájú òkè lọ àjẹ́ pé kìí sì tọ́lọ̀ lẹ́yìn ìgbà wa ìtọ́wọ́ bá tẹ̀ nínú àánú tọ́lọ̀ ń gbé kalẹ̀ tó gbélé náà kalẹ̀ fún òun ni pé ọlọ́run máa ja ogun tó bá gba èrò bí mọ́ ilé náà lára ọlọ́run jà ń tọ́ lógun ilé òun ti bẹ̀rẹ̀ tipẹ́ ọlọ́run bá ti bẹ̀ lórí ẹ̀ wọ̀lá ọlọ́run bá ti wà lórí bẹ́ẹ̀ torí pé àdéhùn ọlọ́run bá lórí bẹ́ẹ̀ ó sì ń bẹnu táǹkà nínú alùpùpù àti tí ò títí láíláí kìí so gbọ́ ẹ̀dọ́ ọmọ adámọ̀ ló dùn mọ́ tí àìyàn jẹ́ tàwọn ẹni ọlọ́run lódodo àyè tí èsè pé bóyá nígbà tó wó ń bẹ lọ́wọ́ mùsùlùmí láwá ń jọ wípé ẹjá kọ́lé kan tó gbọ́wọ́ lọ ẹ̀ wọ̀láhì àti ọlọ́run gbogbo omi tó yàtọ̀ sí wọ́n ẹ̀ ilé ọjọ́ pé ọlọ́run máa ń jẹ àwọn tó bá fẹ́ lógun ọlọ́run máa ń jẹ àwọn lógun ọmọ èèyàn lè máa mọ̀ pẹ́lú fi ń jà léèyàn lógun ọlọ́run ti máa jà lógun fún ara rẹ̀ láti pọ́ ọmọ ọdámọ̀ kan mọ̀ tó gbogbo tó ń tàn èyí tó kọ́ èyí tó dàbí fojú hàn nírú ẹ̀ni ọmọ ogun olórí olórí olóòsà yẹn ẹlẹ́bọ ni tó ọmọ ogun sòdí àti erin ńlá tí wọ́n táwọn èèyàn ń rí erin tí erin yẹn ni wọ́n so chéènì tí wọ́n bá sun mọ́ kàábà lọ́rùn tó fàwọ́ lulẹ̀ gbogbo bí gbogbo ọ̀nà tí ń gbà bọ̀ gbogbo abúlé ń tẹ̀bẹ̀ ń tẹ̀bẹ̀ básubàsú ni kó tó dé mọ́kà ní abúlé àgbàrá ọmọ ogun àtẹ̀rin tó kó lọ́wọ́ kìí ṣe ẹyọ kan ṣùgbọ́n mú erin ńlá kan lọ́wọ́ tí ó wù lulẹ̀ tí ò parẹ́ ní ìtàn ayé kìí ṣe ìtàn tí mùsùlùmí nìkan ń pa kò parẹ́ inú iṣẹ́ ayé pélé yìí ń ṣẹlẹ̀ torí ìkórira ọlọ́run ọba subhanahu wa ta'ala àtẹ̀sìn nígbà tí wọ́n so chéèdì mọ́ káábà tán ilé lórígun mẹ́rin yẹn gbogbo mọ́sálásí tó rọ kiri ní haram ológun mẹ́rin yẹn ni káábà wọ́n wá so mẹ́rin ńlá lọ́rùn yẹn ní bá gúnlẹ̀ wọ́n gbàgbàgbà kódìde erin òdìde náà ma wá yí ojú erin sí ọ̀nà bí tí wọ́n gbà wá erin dìde ń sá lọ ó tún dá padà sára kàábà àti nǹkan ọmọ ló bá tún kúnlẹ̀ orí bẹ́ẹ̀ ni wọ́n wà tẹ́ bá dojú ẹ̀kọ́ bòmí yóò tẹ̀sẹ̀ mọ́rin tẹ́ bá dojú ẹ̀kọ́ kàábà yóò kúnlẹ̀ orí bẹ́ẹ̀ ni wọ́n wà lọ́nà fi sọ sóra òdìdí kan òdìdí kankalẹ̀ sura tó lè fi sura erin nítorí nù sura erin tàbádàkọ sura tàbádàkọ ókọ sura yẹn tí bọ́lọ́wà ló fún ànábì sallallahu alaihi wasallam ní ìdáyà tí sọ wọ́n ló kọ tí wọ́n jẹ́ láwọn sura al-Qur'an al-Karim àbágbóló yẹn nínú sura tàwí yẹn náà tàbádàkọ sura tó bá kọ́ra ẹ́ bágbóló ń bá kọ́ra nù sura yẹn sura tó lè fi ẹ̀ẹ́bà nínú sóra yẹn sóra tó lè káwótára ẹ̀ẹ́bà gbọ́nà káwótára ń bẹ̀ àti sóra tó lè gláàsì torí gbogbo ìgláàsì ni ọlọ́run bá sọ sóra ìkalẹ̀ táǹkà bíbí láéláé dòdì táyé òbí kan àlàǹtàrọ̀ káyé bá fún àrọ́rọ́ tó kàbí àfáàbì fìlì ẹ̀rí tọ́lọ̀ ẹgbàgbé ni tọ́lọ̀ ń kojú àwọn ìjọ ilé rírí ámùlì fíìlì náà ni wọ́n bí ànábì o sọlọ́lọ́ òta tó káàrí ẹlìkálẹ̀ máa bèèrè pé ń bọ́lá ànábì wà jọ ẹni tó gọ sínú ilé ni tí òun ò lè jáde jọ náà ọmọ rò ọmọ kàtọ́ rò díẹ̀ lọ́ọ̀tà ara ni tó jẹ́ jagunjagun ńkọ́ àbúbákìrì sùdíkù ńkọ́ àbákìrì ànábì ń bẹ lórí ìtẹ̀wọ́n ọdún náà wọ́n bí ta ló jagun ta ló gbógun ti ta ló ta lọ lọ́wọ́n bá gbógun ti jọ náà subhanahu wa ta'ala fúnra ọ̀rọ̀ ọlọ́wọ́n bá látòkè kí lọ́lọ́gbè ti jagun tọ́yẹ́rọ́n àbàbí àwọn ẹyẹ wẹ́rẹ́ ta ló kọ táǹkì wọn lọ́dọ̀ wa ń bí alẹ́pẹ̀mí ní olófèèrè alẹ́pẹ̀mí ní àwọn ẹyẹ tí wà ní sáìsì yẹn lọ́lọ́mọ̀ fi jagun kì í mọ̀ pé pé ọlọ́run ní káwọn erin kan tó tún tóbi di erin wọ́n fẹ́ yọ lọ àwọn ẹyẹ yẹn ń gbé òkúta mẹ́ta ìkan lẹ́nu méjì lẹ́sẹ̀ méjèèjì ẹyẹ kọ̀ọ̀kan gbé mẹ́ta mẹ́ta ẹlákùnrin òkúta wọlé ẹ̀wọ̀n bá gbé rí tí òjò orí ọmọ kàwá ìlọ̀ ebe mẹ́nu ẹyẹ táwọn wí òkúta oní ọ̀bá agbe hanu n'ubi mi kọ́ọ̀rù ṣùgbọ́n àti ọlọ́run tó tó bá ti bọ́ lórí erin àtẹlérin tó mọ́ yọ kanlẹ̀ ọlọ́run ni mo pa wọ́n rẹ́ tán fọ́jà aláhùn ká asfin màkù aṣọ wọn di tẹ́ran jẹ kù tẹ́ran náà bá débẹ̀ kò débi tó lè pa yóò kàn fi mú òun yóò kú òun bẹ́ẹ̀ yóò hàn pé òwúlò mọ́ ọlọ́run bá ti sọ wọ́n dànù kò sẹ́kẹ́ nìkan òjíṣẹ́ ọlọ́run sọlọ́lọ́wọ́ dáàrò sọ́là sí ń bẹ lórí ìtẹ̀ ìbẹ̀ lọ́mọ ọwọ́ eléyìí náà tó fún mùsùlùmí òdodo láti ní máa sọ wípé ìjà Islam ti dìde ogun ilé ìtàwọn nǹkan ogun táàmì ta ló nàdà ókè ta ló padà yọjọ náà lọ àmọ́ ewu ẹ̀ ti tẹ̀lé nínú ẹ̀sà bí ń bẹ fún ilé yìí tó ẹ ká bàbàrà ilé náà ká mọ pàtàkì ẹ̀ ká mọ pa tó kó níbi ìmọ̀ lọ́hùn lọ́kan òun ni pé òun làkọ́kọ́ ilé lórí ilẹ̀ ayé nígbàtí ò sọmọ adámọ̀ kankan ta rẹ̀ Allah subhanahu wa ta'ala ló ṣe ẹ̀nà ga sókè oníwájú ọ̀dọ̀ ànábì ànábì ọ̀nà ànábì Ibrahim alayhisalam. wọ́n bá orígun ẹ̀ ń bẹ̀. òun làkọ́kọ́ masjid ó túnmọ̀ sí pé ilé wo ló wà lórí ilẹ̀ ayé lákọ́kọ́ masjid masjid masjid fẹ́ pé ẹsẹ̀ náà ju ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láti bí kàmọ́jú wọn lẹ́sẹ̀ wà nú àìmọye bùkátà ní ti máa darí wọn sọ́tún sósì láti lè má lọ wọnú mọ́síjìdì fún sọ̀lá àjàmá àwọn àlìjọ́mà nígbà tábà sọ̀lá tó jàmá àbí sọ̀lá tó lìjọ́mà tẹpátẹpá lọ́pọ̀lọpọ̀ tó fi máa wọ̀ bẹ̀. ilé kọ́kọ́kọ́ àfẹ́ àlórí ilẹ̀ ayé tó jẹ́ pé òun náà ilé tó ga jù táyé òfin tán òun náà ni mọ́síjìdì mo wọ mọ́sáàsì kan ní láìpẹ́ yìí wọ́n ń gbáwọ̀ náà wà wọ́n ń gbáwọ̀ náà gbogbo àwọn ibi tílẹ̀ ìwé ní títí ti ṣẹlẹ̀ ọwọ́ akọ mọ́sáàsì nìkan ní ìlú náà gbogbo ilé àti tó dàbí ilé tó ti tó ti parun kò jọ bí ìgbà tí ó fi ẹ̀wà ń bẹ̀rẹ̀ àwọn akọ̀kọ̀ lé pé mọ́sálásí ìyàlẹ́nu wò lélẹ́yìí ka ló sẹ́kù mọ́sáàsì àwọn ipò ètòfẹ́ kábà kìí tún sí mọ́sáàsì kan tó lọ́lá náà mọ́sáàsì mẹ́ta tọ́lá wọn pọ́ lera wọn ọlọ́ọ̀bá wa èyàn tún èyàn tún lékún yóò tuntun lékún ní ìdọ́lọ́mọ̀ àdìgbọ́ ìsìláàmù yé wàmọ̀tá àbẹ̀tánì náà nínú ẹ̀bá rẹ̀ ni pé táyọ̀ fi tán gbogbo àgbáńlá yóò máa lọ bẹ̀ ẹni tí ò bá yà lè lọ ni ò lọ lásìkò mo sọ lẹ́ẹ̀kan mo ní kìí ṣe pé àtẹ̀pà díẹ̀ wọ̀lẹ́ àdàsà náà lọ́ọ̀bì láti nínú ọkọ̀ tí jẹ́ ni àlèbẹ́yẹ́tò láti ilé ìjọun ilé tó ti pẹ́ ìtumọ̀ àfíìkù ni tó hàn jù ní tó ti pẹ́ nínú túnmọ̀ rẹ̀ dáadípẹ̀ ní àfíìk o ní pé wọ́n ti kọ̀yọ́ ọmọ lọ́gọ́rọ̀ àbí kápọ̀ wípé àbọ́kọ̀ òmìnà ìjàbá àbẹ̀rọ̀ àwọn tí wọ́n gbógun tí wọ́n ṣubú ogun ni òṣẹ́gun nínú ìkùnmọ̀ rẹ̀ nínú rẹ̀ o ní pé nígbà táyé parẹ́ látò ànábì náà ilé yẹn bẹ́ẹ̀ o kò sínú kò sínú ilé tó parẹ́ o fẹ́rẹ̀ pé lé jọun ilé tó ti pẹ́ ọlọ́run bá ṣe ṣíṣe hájù lọ́bẹ̀ ṣíṣe tọ̀wá fún bẹ́ẹ̀ ó sì lẹ́sìn fún wa mímọ̀ wá ládá tó pọ̀ àtẹ̀rẹ̀ tó pọ̀ ní ìrù tó jẹ́ pé tá a bá ti irú ìjọsìn yẹn níbò míì tí èsì lẹ́yìn ládọ́pọ̀ tó bẹ́ẹ̀ kẹrì òṣùpọ̀ tó bẹ́ẹ̀ ó ti láàyè yẹn ní owó mùsùlùmí ayé bùkátà tán wá lọ́nà wọ́tẹ̀ fẹ́rẹ̀ ìṣẹ̀yí hà ká yọ ẹ̀ṣẹ̀ dànù gbogbo mùsùlùmí òdodo ayé wọn wá lọ́dẹ̀ nítorí pé yẹn ti gbága kan lọ́bẹ̀ lọ́sẹ̀ ìjọsìn kí ládá ó lè lékún èmi ò rí iye dọ́là owó kan tó bá ga jù láyé lónìí kò sí iye mílíọ̀nù ẹ̀dínyàn mú lọ sí haram lọ sí ìbáadà tí ìbáadà yóò tó tó náà lọ wàláhì làbí ilẹ́dì máa rí lẹ́mọ̀ bọ́ ẹ máa lẹ́nu àwọn aláìmọ̀kánmọ̀kàn tí sàmù rí dáadáa wà ní a ẹ̀wọ̀ láàájì láyé ọjà tẹ̀ ń pààrà ìsí kò mọ́ tó fòwó sí mọ́ ẹ̀wọ̀ láàájì ọdọọdún ẹgbẹ́ wọn lẹ́ẹ̀kan lójú ọ̀ràn yà láyé àní wọ̀láhì láàrin kò sí iye tó lè náà tó tó ájírù sọ́lá tó tó ládá sọ́lá nìkan kéèkì sọ́lá tó nìkan ní ó tẹ́lọ́n torí kò sí ibi tí yíò ti gba ládá bí yíò ti sọ́lá tó tó 100,000 ló sọ́lá tẹ́yọ kan àti ní alharam alimaki ilé ọlọ́run ti bẹ̀ ní makam ibẹ̀ nìkan ni one hundred thousand náírà fún sọ̀láàtù kan ó ti pé sọ̀láàtù márùn lójúmọ́ sọ̀láàtù nìkan là ń sọ yẹn kátó wá máa fàwọn ìbàdá tùbí àti sọ̀rọ̀ kọ̀ wá ọlọ́run náà ti bẹ̀ ní ààyè ìmọ̀nà àyọ̀nà ọmọ fún gbogbo ẹ̀dá gbogbo ẹni tí ń bẹ láyé kò dáńlẹ̀ àlàmì torí pé wọ́n máa dojú kọ bẹ̀ pé abẹ́ ṣe sọ̀lá abẹ́ ṣe jọ́sìn abẹ́ ṣe hajjú abẹ́ ṣe umra níbẹ̀ a mọ̀ rí anwaul hidaya bí ma'rifatul haqq wa sara'il aqida ojú ìyìn ó láfẹ́ sí gan pọ̀pọ̀lẹ̀ ìwọ́n mọ̀ ṣiṣẹ́ láti dọ́lọ̀ ọmọ lódodo àtàwọn kàmí tí ó jẹ́ oníran ọ̀nà àti mọ́lọ́run wàfikú lè ṣe ìlàwò ayé tó ń tàdé lu àlà àná ìrìn àjò mọ́ ààrẹ láìsí pé yẹn lọ hajj èyí ń mọ lọ kátó wá sọ pé ilé ọlọ́run lèyàn lọ ọ̀kan náà àwọn kèfèrí sọ wípé ẹ yóò sinmi tẹ́ẹ̀fẹ́ rí mi mùsùlùmí lásán tẹ́ẹ̀ ń di kú lọ́sàn lóru pé ẹ̀fẹ́ pa wọ́n rẹ́ ẹ̀fẹ́ kíjọ sí ìyẹn wọ́n ẹ̀ sí sí mọ́ òun sọ fún àwọn ẹ̀wà rẹ̀ pé ẹ yóò sì mi ẹ mọ̀ pé èròǹgbà yẹn ò lè ṣẹ láti nù wọ́n kó lójú ọ̀nà ọlọ́run ma bẹ́ẹ̀ kí aláwọ̀ hádà almúsàfú wà hádà alkùhádì lè káàbà kí káàbà ìwá ti bẹ̀ tí wọ́n pàrà rẹ̀ ẹ̀mẹ̀kọ́ ifá yìí ta ní bẹ̀ lọ́wọ́ tí wọ́n fi ṣiṣẹ́ ni ò látọ̀kùn torí ẹ̀ ló pàtàkì pé ẹnìkan nínú àwọn ọ̀tọ̀ ọlọ́run náà tún padà sọ̀rọ̀ kan tó náà nínú mọ̀ṣáṣíríkù lòun náà tí martin mistake ó ní ọ̀nà tí ẹgbà mú wọn rọrùn nǹkan méjìlẹ̀ ẹ̀kọ́kọ́ gba ẹgbà Quran ẹ ti gbàtọ́ lára àwọn obìnrin ìwé kan ló ṣe tóun kọ́ lẹ́ẹ̀mẹ́ tó kọ́ sílẹ̀ gàdàgbàgàdàgbà tí ẹ bá fi lè gba méjèèjì tó lẹ́ẹ̀ ti gba Quran ẹkàn jẹ́ kán máa fi tẹ̀sọ́ lé kọ́ má jẹ́ nílò mọ́ ẹkóró rí wọn kúwọ́n bí pé wọ́n fẹ́ tẹ̀lé Kùránì kiri kókànkù ọ̀sọ́ lé ọ̀sọ́ ọkọ̀ kókànkù competition pé ọmọ kan ha ọyà wá ké ká fún ilẹ́bùn kó mọ́ sí lílù ẹ̀mọ́ èní ẹlẹ́ẹ̀kejì ẹgbàtọ́ lára àwọn obìnrin wọn kẹtù wọn síta aṣọ ẹ̀sìn ẹgbà lára wọn kí a ló bá yẹ́ jẹ́ lóbi tí nǹkan méjì ojú máa tẹ̀lẹ̀ ọ̀la ìdíje ìdìbò tẹ̀lẹ̀ ó kà ní lẹ́bù tó dé tí méjèèjì ń bá sì ṣẹlẹ̀ tó dé lẹ́bù tó ga ayé ti bàjẹ́ tán mọ̀ndàkọ́lá ọ̀ká ní àmìnà ẹni tó bá wọlé yẹn yóò jẹ́ ní fọ̀kànbalẹ̀ eléyìí náà ti ṣẹlẹ̀ ti pẹ́ ìhùn kódà títí táyọ̀ fi tán ni pẹ̀lú ògbọ́ ọlọ́run nígbà ojú dúdú àwọn nígbà ìmọ̀kànmọ̀kàn àwọn tí wọ́n tí wọ́n tí ìgbọ́ ọlọ́run gbọ́gbọ́n wọ́n máa ń pàdé ara wọn ń bẹ̀ tí wọ́n sì ti poró ara wọn sínú àbẹ́ni tó pa bàbá ẹ̀dẹ̀ kan wọ́n ti gbé wá nínú eh, nínú ọ̀rọ̀ tó wáyé nìyẹn pé káàna rọ́jò yálùkọ́ sílà àbí èyí wọ́n pè é tó pa bàbá ẹ̀ tó pa lójúkòrò kìí ṣe kó sàbí yóò sì tàka sí pé ó kó lára ọwọ́ tẹ̀ ọ́ ó jáde kó lára mọ̀ kí ní ìṣẹ́ nùsùlùmí kò sí lọ yọ góńgó sí ní haram ó mọ̀ rẹ̀ ti pé ó kó ọwọ́ ni ó tẹ̀ ó kó nínú haram bẹ́ẹ̀ náà nìdò ní ẹ̀ẹ̀ni rẹ̀ kan tó lọ sí hajj nítorí tọ́lọ́run àti ọlọ́sẹ̀ bá dà láàyè yẹn tí ó wà jẹ́ alága ìpìlà asán èèyàn jíjà tí ò mọ́gbọ́n tí ò mẹ́kọ̀ọ́ wá gan wọ́n ní ká sinmi mẹ́ torí ibi tí ó padà darí sí olùdìbò èèyàn ń bá rẹ nígbò wọ́n ní ẹ̀mọ́ jìyàn tí ò mọ́gbọ́n tí ò lẹ́kọ̀ọ́ ní ẹlẹ́ẹ̀kejì títẹ̀ tó lọ sí ẹlẹ́ẹ̀kejì èèyàn tó ní ṣe hájù kó tún dà àwọn ẹranko láàmú torí ehoro torí ọ̀yà àwọn ọdẹ ń ọta ó ní ìtàn ti ọta àkàn wọ́n sì nínú gbó ọba pa ọ̀yà kan yóò máa yọ yóò máa jàgé ní pé ọwọ́ ń jẹ lónìí kò gbọ́dọ̀ rọ́yà lọ́hùn nígbà tó wà nínú haram nínú nínú haram ó kò gbọ́dọ̀ wo níwò pé káì ẹran ní kọ́kọ̀lẹ̀ wa máa ṣiṣẹ́ bí ó sì bọ́wọ̀ ó sì bẹ̀ bó ti fẹ́ràn ọ̀yà tóun kò dẹ́ran kò gbọ́dọ̀ dẹ́dẹ́ ẹran kò gbọ́dọ̀ lẹ́nkán mọ́ kò gbọ́dọ̀ débi tó wà kó fi wó wálẹ̀ pé nígbà náà tó bá wó lulẹ̀ ọwọ́ wọn bẹ̀ àfi nǹkan inú omi nìkan lálẹ́ dẹ́dẹ́ tí bá wà nínú ìhàn yóò bá tí bá dẹ́dẹ́ ẹran yóò sọ̀tàn tó tó tó tó nítorí dẹdẹ rẹ̀ yẹn yóò sọ̀tọ̀ ọmọ yẹn nínú ìsàfin bẹ fún albetul haram ó ní àtọ̀wà káàrọ̀ kiri ká lẹ́yìn láti ibi ìjọsìn fọ́lọ́n láti fi sàfọ̀mọ́ iṣẹ́ àtẹ̀sìn ẹni fàlàríṣẹ́ wáyé tó bá blíkúbò ẹwà wo yẹ ọ̀nà àti yẹ ààyè àti yẹ èèyàn tọ́mọ adámọ̀ ń ṣe tọ̀wà bùn wọn lónìí ẹnìkan dápọ̀ ọkọ́lé ó sì ní ẹmọ́ wá sí tọ́wà òun náà ló kọ́kọ́ sí tọ́wà fẹ́ láwùjọ ilẹ̀ Yorùbá wà yìí wọ́n tàn ti parẹ́ nìsí àtọ́wọ́n àtàyè kò sí mọ́ ẹnìkan kan mọ́ mọ́ bí kéèsì kí wọ́n gbógun tí wọ́n lọ bá sẹ́rẹ̀ pé àní lòfin lọ́wọ́ ara wa nínú ṣẹ̀ríà náà àtòfin tí èsì ṣẹ̀ríà oníkaná lòfin lọ́wọ́ ara wa ẹ rìpọ́tù ọ̀daràn ni ọlọ́run gangan díìlì pẹ̀lú ẹ̀ kí lábẹ́ fi ṣe tó tó èèmọ̀ tọ́lọ́run hàn tó kọ́ ilé kankalẹ̀ pé tẹ́ bá ti sọ̀wá kò bí mọ́ kò sáàyè kan lè kò sí ilé náà kò sí èèyàn kan wọ́n ti tọ̀wá fún èèyàn lónìí wọ́n ti tọ̀wá fún sàárè nínú àwọn àfáà nílẹ̀ Yorùbá wa yìí tó ti kú wọ́n ti tọ̀wá fún ẹlòmí lónìí yóò tán bá ní bùkátà wọn ní ẹlọ́sí tọ̀wá fún bàbá kẹkọrùn tẹ bá fẹ́ àgbọ̀rọ̀ ti tọ̀wá fún kan yàtọ̀ sí tọ́lọ̀ ń sọ pé ká ti tọ̀wá fún àgbọ́rọ̀ ṣe tọ̀wáàfù igi igi kan hù wọ́n wá rí pé àlọ́wọ́ wá hàn lára ẹnìkan sí kó kọ́ sí wọ́n tún wá bó èkó rẹ̀ wọ́n tún rí àlọ́ wọ́n tún bó èkó rẹ̀ wọ́n tún rí àlọ́ láti inú igi ẹwà síta ẹwà ní kíni tí ọ̀nà wá bí tọ̀wáàfù nínú àdámọ́ omi èèyàn a rí pé àmì àpẹẹrẹ ni áyà ní áyà ti àpẹẹrẹ ni a sọ pé Allahu Akbar subhanallah la hawla wala quwwata illa billah yóò lè fún wa ní ìmánì mi kò ní sọ wá délẹ́bọ̀ yóò wá di kìtà àwọn ẹ̀fìn tọrọ pé ẹlọ tọrọ àlùbákà níbi abẹ́ igi yẹn ẹlọ ti tọ̀wáàfù igi yẹn bó bá kùkù ta ni wọ́n mọ̀ ṣe tọ̀wáàfù ẹ̀ bó bá sáàyè kan ni wọ́n lọ mọ̀ ṣe tọ̀wáàfù ẹ̀ ó lọ mọ̀ kọjọ síbẹ̀ tó wá ṣe bí gíga kan ni torí pé nǹkan àbíyàn ní èrè lẹ́rìí nípa ẹ̀ láyé tí ó máa wọlé bọ̀ sí ní wàá rọ̀rọ̀ sọ́njọ́ ní lọ́dọ̀ lọ́jọ́ bẹ̀rẹ̀ sí àmà nínú ẹ̀sà ilé náà tí ó sí fún gbogbo ààyè ní òní hajjú ogúnlà gbogbo ayé ó máa fi hajjú lọ́bẹ̀ títí táyé ó fi tán ẹnìkọ̀ọ̀kan èèyàn yóò tẹ́ ágìtẹ́ lẹ́ẹ̀kan nínú ìgbésí ayé ẹ̀ tó bá tún lè lọ ní ìgbòbá tó ń bẹ̀. àmọ́ ẹni tí ó lè lọ mí ẹlòmí ó tún lọ mí ẹlòmí ó tún lọ mí ẹlòmí ó tún lọ mí nígbà tí covid-19 wọn jẹ́ ká lọ hajj láti continent táwọn àti bòmí náà bọ̀ tí wọ́n ti bẹ̀pa bó séèyàn kan ẹ̀bà bẹ̀ èyí mọ̀ sí hajj lọ síbẹ̀ èyí mọ̀ sí umra ọlọ́run wọlé láyé alàdínáàsì hajjú ìbẹ́ẹ̀tì mọ́ni sọ́tọ́ ilé ìsẹ̀bìlá ọ̀ràn àyàn ní kẹ́ẹ̀sì hajjú tagbára bá ti wà inú ló fà tó jẹ́ pé hajjú rẹ̀ lórí gbogbo ẹ̀dá ọ̀ràn àyàn tí tó ní ìyẹn pé tí n bá ti ṣe tèmi èmi ò àti lọ mọ́ àfi tí n bá máa fẹ́ lọ tí fẹ́ ti wójú oyè ọlọ́run àmọ́ gbogbo èèyàn wọ́n máa lọ táìkò tẹ́nì ẹ̀yìn olè lọ ájì kan ẹni tí ò lọ rí ó máa bẹ táyò bí tán ẹlòmí ń dàgbà bọ̀ tí ó lọ tiẹ̀ ẹlòmí ń dàgbà bọ̀ tí ó lọ tiẹ̀ ẹlòmí ń bàlágà bọ̀ tí ó lọ tiẹ̀ ẹni tí ó máa ṣe hájú ọ̀ràn àyàn rẹ̀ ó máa ṣẹ́kù láyé màdámà kò sírò àyè yẹn bẹ́ẹ̀ kò sírò àyè bẹ́ẹ̀ láyé mọ́ kò sì lè sí. nígbà tó lọ́wọ́ bá tí sọ̀rọ̀ hajj oníwà ẹ̀dì analbeta na sábà tálì náà ó sọ sábà bí tó ní ká mọ̀ sí hajj oní dáàmà para ní gbogbo ọjọ́ ayé ní jáyé òkìtàn ẹ a máa yàtìrún náà ilé yàtòbó náà ilé wà jù náà ilé kúlẹ̀ àní mí ń jẹ ní ìlàtọ̀ níbi tẹ́ máa lọ tẹ́ ti máa ìní mo gbé kalẹ̀ fún yíyan o ọlọ́run wa ọ wá ṣe pẹ̀lú ẹ̀rí ó jẹ́ ká mọ̀ pé kẹsì rí ni mọ̀nsára kalhaj ẹni tó bá yẹ pé gbogbo in tó rọ̀ mọ́ ká fi hajj lọ́lọ́run bá ṣe fún tí ó sáwàwí kan fún tí ó sì mọ̀ọ́mọ̀ tó sì mọ̀ọ́mọ̀ má ṣe hajj pẹ̀lú títàkó méjì ni wọ́n pín sí ó ní hajj bò ọ̀rọ̀ hajj làwọn sọ yìí wọ́n bọ́ sọ̀rọ̀ ájú tó ń tó sì jẹ́ pé gbogbo tó rí sáájú lọ́n ti fẹ́ fún nínú ẹ̀ ní àrísìkù nínú ẹ̀ ní àlẹ̀ áfíà nínú ẹ̀ ní security ọ̀nà tí ọ̀wá lọ tó gbàgbó kò sí èméjì gbàgbó kékeré ló tọ̀ kò sí èméjì mélé yìí ó yàtọ̀ fẹ́ tí òun náà ní tọ́lọ́ ọlọ́wọ́ gbogbo tó sì ti hájú tí ò lọ kéde kó takò ìyàtọ̀ mi láàrin méjèèjì ẹnì kejì wọn ó jẹ nípa nílùú Islam èyí ti tó fẹ́fẹ́ lọ hajj owó wà ọ̀nà dá ó fọkànbalẹ̀ inú ìlú tó wà náà ó fọkànbalẹ̀ láti lọ ó ní àlẹ́ àáfíà láti lọ wọ́n jẹ pa tí ò bá ṣe hajj tó fi kú wọ́n yọ owó yẹn bẹ́ẹ̀ tí ó ṣe hajj fún kan tó pin ogún ẹ̀ sọlá àlà báyàn kí àwọn báyàn ti hajj wọn ní pé mú àdìkan yọ hajj sọ̀tọ̀ tó wá pé 5 million náà máa ṣe hajj lọ́dún yẹn ó yọ hajj kó lẹ́wọ̀ ó sì 10 million lẹ̀ 10 million ogun tó bá ní ilé nù ẹnìkan sì hajj fún tó ní wọn báyẹn sí hajj bí yẹn bẹ̀ láyé náà ẹ̀ lè báyẹn sí hajj ìyá ẹni tó ti dàgbà táà pé jẹ̀gẹ́gẹ̀gẹ̀ hajj tún lè kó bá láàfíà mọ̀mọ́ yìí alìbáwọn sí làbẹ́kà án mo jẹ́ pé mo bá lágbájá jẹ́ pé àdàpọ̀ ẹ̀ làbẹ́ẹ̀kà anna abdullah làbẹ́ẹ̀kà lọ́rọ̀ ní hafsa àti hajj hafsa làbẹ́ẹ̀kà ẹnìkan sọ pé làbẹ́ẹ̀kà àn ṣubùrùmọ̀ mo ń bá ṣubùrùmọ̀ jẹ́ pé o ìwọ ọlọ́run nígbà tó gbé ráàmù tán òjútọ́ ọlọ́run ní mọ́ ń ṣubùrùmọ̀ tání jẹ́rẹ̀ ọlọ́mọ ìyá mi kan ẹnìkan náà ẹbí mi oní tí wọ́n ti fi hájù tẹ́lẹ̀ ó lóun ò sí hájù rí òjíṣẹ́ ọlọ́run ní sí hájù tiẹ̀ náà kó tó ṣe ti ṣubúrú mọ́ mẹ́jẹ̀mí tó wà bẹ́ẹ̀ yóò jẹ́ nǹkan tó ti fi hájù tẹ́lẹ̀ tó ti hájù tiẹ̀ àmọ́ yẹn lè má yàn ti hájù ẹnìkan béèrè nù kátó sáré Ramadan bóyá ìyá ni wọ́n pè wọ́n ní wọ́n ti wọ́n tá ṣe sọ̀láàtù àwọn sọ̀láàtù tàbí jáde láyé táwọn lè bá ti sọ̀láàtù ara rẹ̀ lè bá ti sọ̀láàtù àìwá ní èèyàn rọrọ̀ débi wípé kí á pé àpíyàn bá ń báyẹ̀ ti sọ̀lá àmì èèyàn mélòó ló kù mọ́sálásí nígbà tó ó ti ní ètò jẹ́ pé lọ́bá mi pé ìgbọ́wó ìmọ́mù gan àti mọ̀hájí ìbóyá lẹ́rí wọn tó inú ó bí ti débi pé ó rẹ̀ gbàjọ́ fún lówó àìbáyàn sí o inú àwọn ìpàtí ń bẹ fún àyè yẹn nìyẹn àmì ìrù ìmùmí ní ọmọ rọmọpàtọ́ rẹ̀ bí aláwọ̀ wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ wípé kólútọ̀ ń bẹ̀rẹ̀ kan lọ kú bí àwùjí ṣe máa ń kó àdìnà sọ́ra ó sì pé yòókó pẹ̀rẹ̀ mùsùlùmí lọ kódà nínú ẹgbà wá kan ọmọ ọ̀rọ̀ pàpọ̀ òrùlé ọlọ́ta ó ní máa ń bí mùsùlùmí wọ́n yẹ́ ṣe mùsùlùmí fa máa ń bí mùsùlùmí wọ́n yẹ́ máa ṣe mùsùlùmí ta ni àrẹ́bí sọ̀lọ́lọ́ òṣàrọ̀ sọ́là nígbà tí ń sọ̀rọ̀ mọ́kà nígbà tó padà sí mọ́kà padà sílùú mọ́kà sí ìlú ìsìláàmù tán yányán tó kò lọ́wọ́ kèfèrí ó ní wallahi innaki la khairu ardillah ìwọ níbi tó olóore jù mọ́kà jẹ́nrálì tó ní ẹun tó olóore jù lórí ilẹ̀ ayé wàhábò ardillah ilallah ibi tí ọlọ́run sì nífẹ̀ẹ́ sí ni wọ mọ́kà yìí o wàlọ́wọ́lá á ní ọkùnrin ìsìnmí tí ìbá ti kí wọ́n lé mi jáde kó o yìí lánàá ọkọ̀rọ̀ kí ní jáde o wọ́n lánàá ní jáde ni o tó fi dára àwọn jìnnà nítorí ẹ̀sìn nítorí ìdáàbòbò ẹ̀sìn yìí sẹ́nìkan bẹnu ẹni tí ń pèpè tẹ́sìn lónìí lójú ẹ̀rí tó tànà ní nílà àbí sọlọ́lọ́ òdàsálà a ní ìkáyé aṣáájú ọláyé àtàlùkẹ́ àmà ọ̀kan nínú fìtínà àbàdáhùn tó fojú kò láyé nìyẹn kó tó wá rí bọ́lọ̀ gbà mọ́kà padà sọlọ́lọ́ òdàsálà kátàrà lè mọ́ dúpẹ́ fọ́lọ́run kama dúpẹ́ fọ́lọ́run tó bá nẹ́bí sọlọ́lọ́wọ́ sọ̀tọ́lá ó ní mọ̀ ní àtàhádà bẹ́ẹ̀ jẹ́ tó bá débi ilé yìí ní haramu yìí falamiyarù tó sọlamiyarù tí ó wà mọ̀ kí tó jẹ́ fọ́lọ́run ló wá sí tí ó sì máa sọ pítọ tí ó bá nǹkan míwá jẹ́ sí lọ wọ́jà àkàyọ́ mi wọ́n láti tòun bí ọjọ́ tá a bí ní ó jáde kó mẹ́sẹ̀ gbẹ́jọ́ tá bí ibẹ̀ láti máa máa àtúnbí gbẹ́jọ́ tá a bí ní ó jáde kó mẹ́sẹ̀ ẹ wá wo tí ó bí ọlọ́ àtàánú ẹ̀yìn gbówó yẹn ti ń pọ̀ sí mo sọ ní Ramadan bẹ́ẹ̀ ni èrò ń pọ̀ sí bẹ́ẹ̀ ni olùsọ̀tẹ́ gbogbo Yorùbá tó ti ìgbàgbọ́ yìí sún nàta nání sọlá ọ̀dà sọlá ẹ jẹ́ ká tún wá bùkátà àti gbọ́ àgbọ́yé ẹ̀ dáadáa o mo máa ń yin Yorùbá púpọ̀ níbi ọ̀rọ̀ hajj ibi tó kù sí lóyà kù sí ẹ̀sìn tó ní ń ṣe pẹ̀lú Yorùbá ò sì tẹ̀sí bẹ́ẹ̀ ẹ̀sìn dá padà omi ń bọ́ lójú ẹ̀ pé àwọn orí plane nígbà tó yá wọ́n ní wọ́n ti ti ọ̀nà láwọn òbí lọ́mọ́ àti wá òmíràn tó padà ó ń bà tó jẹ pé kí láti wá wí báyìí pé kò ilé lọ́mọ́ ẹni tó lọ náà orí kàárà omi bọ́ lójú ẹ̀ wọ́n lọ ìlànà tó yẹ kọ́ lọ́ọ̀ lọ́lọ́ sí pé ṣé pé máa dé bí ìwọ ọlọ́run láwọn tó lọ sin ọlọ́run ní àwọn ìyẹn o wọn ò tí ẹ̀ náà ní odi 2 million odi 2.5 odi 3 odi 4 kò kàn wọ́n ó ti lọ bẹ́yàn mẹ́ta mo mẹ́nìkan dájú nu ẹnìkan tó sàwọn kan fún mi ó ní àti kápítà àti prọ́fìtì ló ń kójọ lọ sí lọ hajj ó ń sọ mbẹ nínú olùta ní sọ̀rọ̀ ó lọ́n wá bí wọ́n lè rè pé torí wọ́n máa sọ pé ẹ̀sùn dá fifty thousand kan ẹ̀sùn sọ ní ẹ̀mọ́ sì yẹn lọ òun ò sówó ìka pé gbogbo tó ní láyé ló fẹ́ kó lẹ́yìn inú Ramadan yìí tó lọ yìí mo tún wò kan lórí social media ẹnìkan nílùú kan kọ́ntírì kan kẹsẹ̀ nàìjíríà bàbá yẹn ti dàgbà àwọn àdùnwọ́n léèrè àwọn alábàá bí wọ́n bá àwọn ilé ìlẹ́ nígbà bí wọ́n ṣe tàbí fún wọn ó wá wà náà tàbí léèrè ọ̀rọ̀ bóòlẹ̀ ṣe débí ọ̀dà ilé kan tí mo ní mo ta pé mo sáfẹ́ mo fẹ́ mọ́kà pàápàá ẹni tí mo sọ pé gbogbo tó ní ló papọ̀ fẹ́ àtẹ̀rẹ̀ àtọ́jú owó àti kápítà ó ní wọn á sọ fọ́lọ́n pé wọ́n lọ́n ọmọ kan mi tó wáyé pé torí pé mo fẹ́ sí lọ́n bí mo fi ṣe bẹ́ẹ̀ mo jẹ́ kí n ráre ti bá padà dé nàìjíríà ó wá ń fọ ọlọ́run bóra níbi tá a jókòó ti ń sọ̀rọ̀ yẹn ó lẹ́yìn tó ò béèrè wọn lówó ẹ̀gbọ́ wa ó fi ìfọkọ̀ ọlọ́run bóra olùmọ̀sí ni tí ò lè fọ ọlọ́run bóra lórí rọ́ ó ní ẹnìkan sọ pé owó yìí ẹbí sọ́dọ̀ yín ẹ̀sìn lè máa lò ó

pé ó wá jẹ́ kí ọlọ́run níbi báwọn kan náà náwó yẹn mo rọ̀ǹdán náà tó kó tú mílíọ̀n náà kalẹ̀ tó náà sọ pé làbáyíkà lọ́rùn làbáyíkà sáàmà láìka dá ìsì padà sí lẹ́nu pé yóò sínú olóríire ọjọ́ ìyàgbálé lọ torí kìí sì túrú tọ́lọ́ ló fi lọ inú oṣù hajj láwà bí rọ̀mọ́dán ti lọ làbọ̀ ti ṣàwálẹ̀ oṣù hajj ni dolokada oṣù hajj ni tó parí ọdún oṣù hajj àwọn kan ti ń bẹnu ìrọ́mù báyìí wọ́n ti wà bẹ́ẹ̀ sí tí tóṣù tí tóṣù yóò fi parí tóṣù tí mo fi parí tí oṣù tí ojú oṣù hajj gẹ̀gẹ̀ náà tí wọ́n náà fi parí fẹ́ hajj pípa wọn ojú orí ọlọ́run alátàkì àrùn kìí sí ìbádà tá àwọn ọkọ̀wọ́ ẹ̀rẹ́ mú o ẹni tó lọ rí tí ò tún tí ìlàrọ̀ náà ti lọ míì ó ń dàbí ìgbà tí ò lọ rí ó tún jẹ́ àrùn àbẹ̀jọ tí ò tí lọ rárá lọ àgbẹ̀ náà bá sọ̀rọ̀ náà dáhàlà kọ́lọ̀n kó sí àyè náà lọ́rùn fún gbẹjọ́ tí lọ ẹni tó ti lọ rí náà tó tún fẹ́ lọ ọjọ́ sí ilẹ̀ kọ́lọ̀n máa ṣe náà fún wa tí àwọn kan lówó wọ́n sì ń lọ sí sọ láàtù lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ la hawla wala quwwata illa billah báwa ti lọ júmọ̀ àyẹ̀wò náà ti lọ júmọ̀ ó ti wà ní haram pẹ̀lú friday gate Islam ó ní kìwà látàyé ló ti lékọ̀ọ́ amọ́lọ́hùn ní sẹ́mọ̀ lókè sánà náà subhanahu wa ta'ala ọlọ́run tó àti bẹ́ẹ̀ náà fún wa ọlọ́run kó balẹ̀ sí fún wa ramadan wa sáàgbà ọlọ́run kó kọjá jẹ́rẹ̀ látàrí kí á mọ̀ ìbàdá tí wọ́n sáà máa ṣe اللهم انصر على ذكرك وشكرك وحسن اللهم ربنا آتنا في حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون قوموا إلى صلاتكم غفر الله تعالى لي ولكم